oògùn owó eh, ta ta rí ni pé lóòótọ́ ó rí bẹ́ẹ̀ pé àwọn ọ̀dọ́ ọ̀sìn kò fẹ́ ṣiṣẹ́ làágùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lè ń wá ọ̀nà ẹ̀bùrú láti lè fi lówó kò sí èyí tó fẹ́ wọn kò sí à ń fara ṣiṣẹ́ bí àṣà bàbá mi ní máa ń sọ̀rọ̀ kan pé kéèyàn máa kọ́ ń dú kí téèyàn bá ń kọ́ṣẹ́ kan wá ní kọ́ńdù rẹ̀ ní kọ́ ọmọ o tó bá dẹ̀ ń kọ́fà kọ́ńdù fa àwọn ọ̀dọ́ ní ẹ̀mí ìfarajì ìforítì láti la ìṣòro kọjá ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa wá ọ̀nà ẹ̀bùrú láti pé à ń wá owó oògùn owó lóòótọ́ ni nílẹ̀ Yorùbá oògùn wà tó ń ràn yàn lọ́wọ́ láti lè ní àsìkè tẹ́ ẹ̀ bá jó níṣòwò tí ó jẹ́ kí òwò èèyàn máa gbèrú gbogbo iṣẹ́kíṣẹ́ tí èèyàn bá ń ṣe àwúre wà tí máa ń bù kún èèyàn tí èèyàn fi máa ń rí owó ṣe ogun tó fẹ́ ṣe ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń gbé gbà ní ìsìn tó di pé à ń gérí à ń gọ́rùn ìyẹn ni kò sí nígbà yẹn kò sí pé ẹ lọ rè gé orí wá ẹ lọ gé ọwọ́ wá ọkàn rẹ̀ ni ara rẹ̀ láàfi kan jẹ gbogbo èyí tá à ń rí nìsín àrírú ẹ̀ rí nǹkan tá a rò pé ó fa eléyìí kò ju pé àṣàwọ̀ àwọn àṣà kan ti wà tí ó bọ́ sáàrin wa tó jẹ́ pé àwọn ẹ̀yà tá à ń bá gbé bíi àwọn tápà bíi àwọn oríṣiríṣi àwọn èèyàn àṣà wọn ìṣe wọn ó ti wọ inú ìṣeré tẹ́ bá wò ó gbà tó di pé wọ́n ń ṣoògùn owó fún yẹn wọ́n ṣe ẹ́ rí i pé àwọn bíi àwọn tó wá láti ilẹ̀ tápà tán ń ṣe yẹn àwọn ló máa ń pé wọ́n ń ṣoògùn owó kó tó wá di pé ó di ti gbogbogbò ní ìsìn tí àwa bá nílẹ̀ ti Yorùbá tó jẹ́ tilẹ̀ Yorùbá wa ni kán ṣàwúre fún yẹn kán sì ṣe òṣó fún yẹn téèyàn bá pé. Mm òun ṣe ànábọ̀ àbí pé kinní kan wà tí ẹ gbé sílẹ̀ tẹ́ mọ̀ ka owó nídìí rẹ̀ àbí pé kinní kan wà tí owó ọmọ jáde bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ irọ́ ni àbámọ̀dá ni wọ́n lè ṣe nǹkan míì lójú èèyàn ní ìsìn kí kinní kó sì dánwó àbámọ̀dá ni tó bá ṣe tó bá fún ẹ lówó tó ṣe tán kò lè rówó kankan mọ́ irọ́ ni wọ́n bá débẹ̀ n tó ti ṣe pàtàkì jù kò ju pé kéèyàn ṣiṣẹ́ ṣẹ́kíṣẹ́ téèyàn bá ń ṣe kó wá ṣáájò tì èèyàn lè ṣàwúre èèyàn lè ṣoṣo kò sí ti kò léèwọ̀ ẹ mọ̀ wípé wọ́n ní ọgbọ́n àmọ́ pẹ́ kó tó ran ni wèrè ni kì í pẹ́ ràn yàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà àṣà wọ̀ yẹn ó ti di bárakú gbogbo ngbà táwa wà ní kékèké gbogbo pé wọ́n ní eh, wọ́n ṣe kinní kan wọ́n da àgbàdo sílẹ̀ adìẹ wà gbé tó bá jẹ́ ẹyọ kan ló gbé ọdún kan ló ń tàn wọ́n lò bá jẹ́ méjì ni kì í ṣe nílẹ̀ àwọn tó wá láti bí inú pè àwọn ni àwọn nǹkan tẹ̀ tún wá látọ̀nà ilẹ̀ Ghana náà tẹ́ pé wọ́n mú àṣà tiwọn tán mú wá sọ́dọ̀ wa ń bì táwọn èèyàn wọ́n lẹ́nu tá a bá bá gbé láàfin wàwé látàwọn èèyàn ti ń bá wọn gbé àtijọ́ ń wọnú ara wọn àìlè ní ìrẹ̀lẹ̀ àti àìní ìfarabalẹ̀ ló fa àǹkánjú wówó yorùbá náà ló máa ń sọ wọ́n ní akánjú lówó ogun ní lọ ẹni tí ó lọ là òjọ́ yóò ṣẹ̀wọ̀n tí ẹ máa ń wá ọlà òjọ́ ẹ̀mí rẹ̀ ò lè gùn ẹni tó bá fẹ́ kẹ́mi òun gùn tó sì fẹ́ kí nǹkan tóun ní kó mọ̀ ń lọ́wọ́ yóò ṣiṣẹ́ yóò yọ ọ̀gùn lákọ̀ ìmọ̀ràn fún àwọn ọ̀dọ́ lóde òní ni pé kẹ́kẹ́kọ̀ọ́ wọn dójú àmì lọ́pọ̀lọpọ̀ gan tán ní ìwé làwọn kà gan wọn kàwé dójú àmì ọ̀pọ̀lọpọ̀ tán láwọn kọ́ṣẹ́ ọwọ́ wọn kọ́ iṣẹ́ ń dánmọ́rán wọn mọ pọ́ńdù rẹ̀ àwọn tí ò sì lè ṣe wọ́n yà sí di yahoo bí wọ́n bá sì ṣe yahoo ọ̀nà òkè mọ́ náà ni nígbà wá pẹ́ ẹni wọ́n ní igbó tá a fi ń dẹ́rù ba gàrí níjọ́ tí gàrí bá mọ̀ bẹ̀ ó ti parí ìmọ̀ràn mi fún gbogbo ọ̀dọ́ ni pé kán ní sùúrù kán ṣiṣẹ́ dojú àmì. Yorùbá Broadcasting Network níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́ gbogbo ọlọ́gbọ́n ayé ẹ darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára wa ká wá máa gbọ́ tuntun mo lù ú ló ń tẹ̀ ẹ máa gbọ́ ẹ máa ṣíà rẹ̀ ẹ ọ̀fán káàkiri àgbáyé ó dùn jù. Yoruba Broadcasting Network fún ìgbèdéde àṣà Yorùbá.